alhamdulillah wasalaatu wasalaam ala akiri la anbiya wa imaamu la mursalin sayidina wa mawlana muhammad sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ma kana yu'minu billahi wal yawmil akhir wa ma yattaqi allaha yaj'al lahu makhraja rabbi israh li sadri wa yassir li amri wa hlul 'uqdatan min lisani yafqahu qawli mo káàbọ̀ sí orí ètò wa padà pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu ìkẹ́ ọlọ́run lọ́lọ́run ọba ọmọbẹ lórí wa. náà tẹ́ ẹ bá gbàgbé nínú ẹ́písòdù àkọ́kọ́ mo fi ṣàlàyé nípa pé àwọn ìran méjì tó wà mo dẹ̀ jẹ́ kó yé wa pé ìdánilẹ́kọ̀ọ́ wa dá lórí pé ẹni tí ó nídìí ọlọ́run tọ́lọ́run sì fẹ́ tọ́lọ́run sì nídìí òun náà tọ́lọ́run fẹ́ tiẹ̀ náà àtẹni tí ó tọ́lọ́run tọ́lọ́run ò sì ṣe kí ni tọ́lọ́run kò fẹ́ tiẹ̀ náà kò fẹ́ tọ́lọ́run ọlọ́run ti fẹ́ tiẹ̀ náà àtẹ̀ntì ń fẹ́ tọ́lọ́run tọ́lọ́run náà sì ń fẹ́ tiẹ̀ náà náà níbí báyìí láti máa yàn nínú ọ̀kọ̀ọ̀kan wọn ṣe eré ni tí máa ti ń fẹ́ tọ́lọ́run ọlọ́run ọba ní òfin sálátì lẹ́yìn rẹ̀ ẹ́ gbogbo ẹni tó bá ti jásí pé ń fẹ́ ti Allah subhanahu wa ta'ala ti ń fẹ́ tọ́lọ́run ọlọ́run ní òfin ṣe alátìlẹ́yìn rẹ̀ kò ní fi nǹkan míì sálátìlẹ́yìn rẹ̀ lẹ́yìn ọlọ́run lénìí àìmọye ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n pera wọn ní mùsùlùmí àìmọye àwọn ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n pera wọn ní mùmìnì àlẹ́ ìtọ́ wà nínú ẹgbẹ́ awo àlẹ́ ìtọ́ ẹ pé ìpèkúpè ní ọmọ pè dípò kó pe Allah subhanahu wa ta'ala ọlọ́run bọ̀bà àlekè ọlá tabalọ wo inú suratu tọ́lák Quran chapter sixty five inú suratu tọ́lák ìparí àáyà ẹlẹ́ẹ̀kejì ìparí àáyà ẹlẹ́ẹ̀kejì nígbà tọ́lọ́run sọ̀rọ̀ ọgbà bá sì lè kọ́ra wa nǹkan kan gbàtọ́ parí àyà yẹn ní tí àwọn àfáà lo ìparí àyà yẹn fún àyà ẹlẹ́ẹ̀kejì yẹn parí rẹ̀ àti ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan yẹn mọ̀ yá mi ẹ mọ̀ bá mi ká lọ ọlọ́run bá ní mẹ́kánẹ̀ yóò mi níbi ìlà ìwọ̀lẹ̀ yóò mi lè ákè ẹnikẹ́ni tó bá ṣe yí pé o mọ́ ẹ̀dìrì ọlọ́run ẹnikẹ́ni mẹ́kánẹ̀ yóò mi níbi ìlà ìwọ̀lẹ̀ yóò mi lè ákè ẹnikẹ́ni tó bá yí pé ó nígbàgbọ́ òdodo pẹ̀lú Allah àti ọjọ́ kẹyìn ẹdiri àwọn ọ̀rọ̀ nìyẹn o tá a fi mọ̀ pé ẹni yìí olùgbàgbọ́ òdodo ni ẹnikẹ́ni tó bá ládìí ọkàn pé òun nígbàgbọ́ òdodo pẹ̀lú Allah Allah ni ó farati ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ pẹ̀lú bí ọjọ́ kan lòun ó lọ́nu sàárè lòun nìkan farati nǹkan mi lẹ́yìn Allah tó bá fẹ́ lo nǹkan kan láàrin àwùjọ wa lénìí a ti gbẹ́mi lé ohun tí ó yẹ ká gbẹ́mi lé ó jẹ́ kí dààmú pọ̀ nínú ìgbésí ayé wa ohun tí ò tó nǹkan ó jẹ́ ká rí sí aburú gbogbo ohun tó yẹ kọ́ mọ bẹ̀rù àwọn èèyàn àwádìí ohun tí ń bẹ̀rù wọn Allahu Akbar nítorí pé àwa ní ọ̀bẹ̀rù ẹni tó dá gbogbo nǹkan mọ́ a ti gbé ohun tí ọlọ́run ọba dá sípò tó tẹ̀ tún fẹ́ ju wàá dẹ̀dá lọ tí ì ṣe Allah subhanahu wa ta'ala ìdí ni tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi ní man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ òdodo pẹ̀lú Allah àti ọjọ́ kẹyìn ẹdìrí ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ yẹn pápá èèyàn mọ̀ ìyá mi orí ńlá níbẹ̀ fún káfàrà tọ́lọ́run ọba tán ó wá ṣẹ̀ṣẹ̀ wá ń tẹ̀síwájú wá ní wa ma yattaqillaha yaj'al lahu makhraja ẹnikẹ́ni o tó bá ní ìgbàgbọ́ àbí ẹnikẹ́ni tó bá fi ara ti Allah wà má yattaqillah ẹnikẹ́ni tó bá páyà Allah ẹ̀dìrì tó ní àdìẹ́ ọkàn pé lẹ́yìn tí ọlọ́run bọba Allah subhanahu wa ta'ala bá fẹ́ ṣe fóun lẹ́yìn tí Allah subhanahu wa ta'ala ọba àlékè ọlá tó bá ní kó jẹ́ ti tòun òun náà ló lè jẹ́ tòun òun tó ní òun ní iná lòun lè ní ẹni tó ti dúró lórí àwọn agbọ́nrin yìí yaj'al lahu makhraja ọlọ́run ọba ò sọ pé ja'ala kò sọ pé a ti ṣe kì í ṣe pé past tense ọlọ́run lò ọlọ́run lò ní future tense ni ó ní yaj'al lahu makhraja fílùmù lọ́rí lọ́lọ́run ló mẹ́rin ọlọ́run ní a máa mú ibùbá jáde wá fún kò sínú ìṣòro tó lè wà lẹ́nu tó gba ọlọ́run ọba rẹ gbọ́ ẹ́ ọlọ́run bá ní pé makharaja ibùbájáde ó padà wá dé nítorí pé ẹni tó fi ara ti ọlọ́run bá láti tán ó kọ́kọ́ gbọ́dọ̀ mú àwọn àmọ̀dájú kan ìpèsè mi ilé ayé tá a wà yìí àdánwò ní fọkùnrin àtobìnrin ó kọ́kọ́ gbọ́dọ̀ gbà tán wípé àdánwò tí ọmọ kan oníkówá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ó sì ní jọra wọn ẹ tẹ́lẹ̀ nínú àáfà ẹlẹ́kọ̀ọ́ kan ó ní máa fili àyà àti ìbákọ́ o máa fili àyà àti ṣògbótó nàlbùlùbù yóò ta wà tá a ma tẹni àrò tí lè káàlè bù yóò tú tàmútu kúlù libàrọ̀ ọ̀ya subhana man la yamutu. تموت كل لبرايا سبحان من لا يموت kí làáfà náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó máa fili aya ti bà kọ́ òun kò sí nǹkan náà tí ọmọ ọbẹ lọ gbére láyé kò sí nǹkan náà tí ọmọ ọbẹ lọ gbére láyé báyò kọ́ dáa tó báyò kọ́ lábùkù tó báyìí òkú mọ̀rọ̀ sọ tó báyìí òkú gbọ́n tó báyìí òkú lóye tó báyìí òkú onímọ̀ tó báyìí òkú lágbára tó báyìí òkú ọ̀yọ̀lẹ̀ tó máa fi lé àyà àti ìbàkọ̀ o kò sún tí ọmọ mú lọ kò sún tó fẹ́ mú ọmọ lọ bí tọ́mọ fi bẹ̀ lọ gbére kò sí kò sí nǹkan náà tó fẹ́ mọ mú ọ lọ pé kọ́ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ padà kú màfẹ́lẹ́ àyà ti ṣògbótú bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí ohun tó lẹ́la yìí bákan náà a lè jọ lo oorun kan náà a lè jọ lo sùpà kan náà a lè jọ ọmọ kan náà ṣùgbọ́n ohun tí ọmọ ṣẹlẹ̀ sí wa nínú ayé yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ tẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a sì mọ̀ lò á mọ̀ gajura wa lọ́nbẹ́ nípò lọ́la wàrà fana bàánú ala ba'dil darajat àgbé apá àgbé ọlá apá kan ju apá kan lọ ọlọ́run bá ní mọ́ sí yìí ọlọ́run lè pé kí ọkọ kó ju ìyàwó lọ ọlọ́run lè sọ pé kí ìyàwó kó ju ọkọ lọ ọlọ́run bá lè sọ pé kálàáfíà wà lára ẹnìkan ó lè sọ pé kálàáfíà ọmọ sí lára ẹnìkan tí ọmọ tó sàdánwò fún ẹlòmíì lè rí náà ẹlòmíì ọlọ́run lè sọ pé kọ́mọ rí ẹlòmíì lè gbọ́ ẹlòmíì lè sọ pé ọlọ́run lè sọ pé kẹlòmíì ọmọ sí kí ni kọ́mọ́gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì ọpọlọ tiẹ̀ lọ́lọ́wọ́n ọkọ̀ wọ́bọ̀ kọ́lọ̀ kó sọ amẹ́ tẹ́gbẹ́ oríṣiríṣi àdéhùn ní ọmọ ọba ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọwọ́ ni máa fi lé ayé àti ṣòfò tó àníláyé yẹn bákan náà ọwọ́ ni nebulil buyo tàwátà máa wà láfẹ́ kọ́lé lé jẹ̀nà jẹ̀nà jẹ̀nà jẹ̀nà àtàwọn kan míì lóríṣiríṣiríṣiríṣi ẹ̀tẹ̀rẹ̀ láfẹ́ mọ̀ sí lóríṣiríṣi ọlọ́kùnrin ọ̀jọ̀ kan láfẹ́ mọ̀ ní lọ́tún láfẹ́ mọ̀ ní lọ́sìn tẹni àrò tí ilé káàlì bòyótú gbogbo ohun tá a ṣe kójọ yìí náà ọrọ̀ ní dúkìá ní owó ní ọmọ ní ipò ní ilé ní ẹni gbogbo ẹni ọdà horo gbogbo ẹni ọwàrà ọdà horo tí ò ní nítumọ̀ kankan mọ́ tẹ pé ohun tá à ń sọ fún wa yìí òun ní kú wa kú nínú sàárè wa so ìyẹn gbọ́dọ̀ mọ olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ jinlẹ̀ níbẹ̀ yẹn ẹ tẹ̀lé ó gbọ́dọ̀ wá tún báyìí pé yẹmútu kúlù libàárọ̀ ọ̀yà tàmútu kúlù libàárọ̀ ọ̀yà gbogbo nǹkan pátápátá ọkùnrin àbóbìnrin ọmọdé àbágbá gbogbo ohun tó nídìí oxygen láti survive gbogbo ohun tó nídìí omi láti mu gbogbo ohun tá a dá látara omi ló lẹ́tọ̀ọ́ sí kú. ẹ̀dẹ̀rẹ̀ tàmútu kúlù libàárọ̀ ọ̀yà subihana ma la yamut ọlọ́run ọba nìkan ọba tọmọ kan gá ọba tí àbùkù lè kàn òun nìkan ní oníṣègùn ni o ni ò ní kú tàbá fi ara ti ọlọ́run bá láti tán yìí ìyẹn ni ó oríire wá bẹ́ẹ̀ mi àti ẹnì kọ̀ọ̀kan wa wáyé rìsúkú mi ní haisu láàyè àtàsè ọlọ́run bá tẹ bá fara tì mí láti tán suratu tala kan sixty five verse number three wàmá yàtàkìláhà wáyé rìsúkú mi ní haisu láàyè àtàsè ànẹ́bí kọ́ wa lẹ́kọ̀ọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí gan ó ní ọlọ́run bá ní pèsè fún yín láàyè káàyè yòówù mi tẹ̀tẹ̀ lérò sí orí ọmọ wa wà má yàtàwà kálí alàláì fáwọ̀ àṣìwò hù ẹnikẹ́ni tó bá ní gbọ̀kànlé nínú ẹ̀mí ọlọ́run ọba fáwọ̀ àṣìwò ń sì tó iná láà bá lígbó amúrì yìí gbogbo àlámọ̀rí rẹ̀ ẹ̀mí ọlọ́run bó sì bá mú lókun kọ́díjà alàláwò lè kó lè ṣe é ń kọ́dìrà bẹ́ẹ̀ ni gbogbo nǹkan náà lakún ti kádàrá rẹ̀ tẹ́lẹ̀ lára ọmọ ni ta bá ní sùúrù ta bẹ̀rù ọlọ́run ọba ta lo ìmánì lára ìyàwó ta ní sùúrù ta lo ìmánì lára inú ìlú wa ta lo ìmánì ta ní sùúrù orílẹ̀-èdè wa ta lo imáni ta ní sùúrù ta fi tẹ̀lé títọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́ mọ̀ ìyá mi ọlọ́run bọ́ba Allah subhanahu wa ta'ala ó ní ṣe kí ni o ó ní ń to nítorí wá pèsè fún níbi tí ọ̀tẹ̀ lérò bọ́tẹ̀ ṣe lè wó mọ́ ọlọ́run bọ́ba wá parí àyà yẹn pé kọ́díjà aláàláhù lẹ́kọ̀ọ́ lè ṣe nǹkan dẹ̀rọ̀ gbogbo nǹkan kúkú ti kádàrá rẹ̀ àti pè fún gbogbo nǹkan mo ní kó wá pé ayé ló ń lọ yìí yóò ṣe ríre ayé ló ń lọ yìí yóò ṣe ríre ayé ló ń lọ yìí yóò ṣe ríre kí n tó wá dúró ẹ jẹ́ kí n mú àdìsí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kan wá so nínú apá kẹta láti máa gbọ́ àwọn ìran kejì tọ́já sí pé wọn ò kúkú wulẹ̀ fẹ́ tọ́lọ́run náà ọlọ́run náà sì fẹ́ tiwọn náà so anabi sọ̀rọ̀ sálàmù sọ fún wa lábẹ́ suratu tọ́lá Quran chapter number sixty five ayé ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta tí mo lè tán ìpẹ̀lú ìrọ̀lẹ́ ọlọ́run anabi ní yá gùlà rí ọ̀dọ́mọkùnrin yìí o inni muallimuka kelimat èmi ò fi àwọn ọ̀rọ̀ kan mú ẹ ẹ wò lẹ́sìn lálẹ́ yìí hey fasilaha ya fasika ẹ̀tẹ̀rí anábì sallallahu alayhi wa sallam ń sọ fún arákùnrin náà pé máa sọ ìwọ olúwa rẹ ọlọ́run bó sì máa sọ wà náà ẹ̀tẹ̀rí heifasila tẹ́jìdíhu tùjà haka tọ́n bá ń sọ ìwọ ọlọ́run ọba ohun tọ́lọ́run ọba pa ọ́ láṣẹ àtòjíṣẹ́ rẹ̀ tọ́n máa ti ń ṣe tẹ́jìdù tùjà haka ọmọ ọba ọlọ́run níwájú rẹ̀ báyìí ẹ̀tẹ̀rí níwájú rẹ̀ báyìí ọmọ ọba ọlọ́run that means pé àṣẹ́lẹ̀ gangan ó wà very very important fún wa ẹja máa ṣe tàbá ẹ̀kọ́ wà lára níbi wa Yunus alayhi salam nígbà tó wà ní ẹja ẹ rí i pé inú swatu sọ Quran chapter number thirty seven swatu sọ Quran thirty seven ẹ rí i pé ọlọ́run bọba Allah subhanahu wa ta'ala ọsọ eighty seven kọ́ yẹn sí eighty eight ọlọ́run bọba àlekè ọlá ní pé tí ì bá ṣe pé ohun tí o ti ṣe sílẹ̀ nínú dáadáa sọ́dọ̀ àwọn náà ọba ọba máa wà nínú ẹja yìí lọ títí gbére yìí imagine so anabini sọ̀sọ́lá máa sọ fún anínú àdéṣe pé máa sọ ìwọ ọlọ́run ọba rẹ ń tó ní kó o sì máa ṣe ọmọ ọba ọlọ́run ọba níwájú rẹ báyìí wàyí sà sà àlìta olùgbàgbọ́ òdodo nìyẹn o lẹ́ni tó dúró déédéé tọ́lọ́run fẹ́ tẹ̀ tóun náà ń fọtọ̀ lọ́hùn wàyí sà sà àlìta irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ béèrè nǹkan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tánẹ́bí nǹkan arákùnrin yìí ó ní wàyí sà sà àlìta nígbà tí ìwọ bá fẹ́ béèrè o ó ní fásitì àlìlá ọwọ́ Allah wa tààlà ni kò ti béèrè nǹkan tó fẹ́ béèrè ẹ ìyá mi béèrè ṣé tọ́lọ́hún fún ẹ ǹjẹ́ ẹ̀dá kan wà tó fẹ́ fún ẹ àbí ṣé tọ́lọ́hún fún ẹ ẹ̀dá kan wà tó gbà lọ́wọ́ rẹ máa kí rẹ ó lè dúró àǹtà tó fẹ́ wá ìkúnlọ́wọ́ wípé mò ń fẹ́ ìkúnlọ́wọ́ wá ìkúnlọ́wọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ànábì sì tẹ̀síwájú sẹ́wọ̀n pé mo alimuka kẹlímàtì ló pè kẹlímàtì ni kò sọ pé kẹlímà kò pé kẹlímà kan ó ní kẹlímàtì púrúlà nìyẹn àwọn kẹlímà àwọn ọ̀rọ̀ tó pọ̀ àwọn ọ̀rọ̀ tó pọ̀ yín sì ń tẹ̀síwájú ó ní wà ádámù kọ́ lọ́rẹ̀ mọ́ o annali ummata dájúdájú ìjọ kan o ẹ́ eh? láwù yìí tá máa ò wàhálà àyàn fáwọn kan tí wọ́n bá kójọ pé àwọn fẹ́ sí ọ láǹfààní kan àbáwọn kẹ́ fi ọ lọ́kàn balẹ̀ pé àwọn fẹ́ sí nǹkan kan fún ẹ ẹ lámù yàn fáwọn kan ìlà bí ṣe ìhìn kọ́ni kátàbọ̀hùn lọ́hùn lẹ́kọ̀ọ́ wọn ò tó bẹ̀ láti ṣe nǹkan kan láti ṣe àǹfààní kankan fún ọ bí kò sí ohun tọ́lọ́wọ́n bá wá ṣe kí ni tó ti kọ́lé ọ lórí àṣẹ kí ó dìde wá sí ẹnìkan láàánú pé lágbájá bá yà sóore fún lágbájá bá yà sóore fún àṣẹ ohun tó náà ọba ọlọ́run bá kẹ́lu àwọn yẹn ní sábàbù ni okùnfà lásán ni wọ́n jẹ́ láì sí pé ọlọ́run fọwọ́ sí àbúrò rẹ abẹ́gbọ́n rẹ kódà kọ́mọ control bílíọ̀nù tọ́lọ́run ọba sọ yìí pé mo fẹ́ kó o ṣe oore fábúrò rẹ tó ń jọ bí ìyá kan bàbá kan náà wàláì kò ní rántí rẹ òdìjọ́ tọ́lọ́run bá rántí rẹ kó tó rántí rẹ torí pé òun ọlọ́run baba Allah subhanahu wa ta'ala òun ló ṣetán láti ṣe nǹkan tó tí ó sì ọ́ láǹfààní fún ẹ lamu yanfawuka illa bi shay'in qad katabahu Allahu lak wọn ò lè ṣe nǹkan kan láǹfààní fún ẹ bí kò sí ohun tí Allah subhanahu wa ta'ala ti kọ́lé ọ lórí dàgbìtì pé kò sí ẹnìkan kan tó fẹ́ yí kádàrá rẹ po wọ́n lè súré pé kádàrá rẹ ọmọ lọ ọwà àlẹ́ àyìnà òótọ́ ni àwọn ojú nu ń bẹ ìfàtà ní sọ̀rọ̀ sọ́lá sọ pé tó bá yẹ pé nǹkan míì wà tí wọ́n sáré gbáwájú kádàrá ni ẹ̀ dàsábà kọ́tìlá yìí àwọn àjẹ́ ni ọba ti gba wájú wọn ọba tún gba wájú kádàrá ẹ̀dẹ̀rẹ̀ ṣùgbọ́n torí pé kò sí nǹkan fẹ́ gba wájú kádàrá gbogbo àjẹsúlẹ̀ lọ tó dúró lòsì ó lè kọ́wọ́ bọ̀ ni ṣùgbọ́n kò lè da ètò ọlọ́run ọba rú yóò padà débi tó ti gbé rọrùn fún ẹ gbogbo àwa tá à ń bá sọ̀rọ̀ yín lè nìmọ̀ bí Allah subhanahu wa ta'ala kó ká kúrò fún wa àwa tá a sì nídìí sọ̀rọ̀ ọlọ́mọtẹ́ sọ̀rọ̀ wa ọlágbára àti ògo ọlọ́run ọba náà àrẹ́sì ọ̀sálàmù wọn àtúntẹ̀síwájú ó ní walaw ijtama'u ala an yaduruk tí wọ́n bá tún wá kójọ pé àwọn fẹ́ fìnira kẹ́ẹ́ nípa àwọn fẹ́ fìnira kẹ́ẹ́ àwọn fẹ́ kọ́ gbádùn ayé ìbàjẹ́ rẹ làwọn fẹ́ mọ ṣe àwọn fẹ́ mọ wá pé báwọn ṣe bà ọ́ jẹ́ àwọn fẹ́ mọ wá bí àbùkù ṣe mọ kẹ́ẹ́ ó wá ní lámùyọdúrúka ilà àbíṣe ìhìn kọ́dí kàtàbà hùlọ́wọ́ àní wọn ò lè fìnira kẹ́kẹ́ kẹ́ẹ́ wọn ò lè fa burú kankan kàn ẹ́ wọn ò lè sàṣẹ ọkùnrin ẹ̀ wọn ò lè bọ orúkọ rẹ jẹ́ àyàfi tí Allah subhanahu wa ta'ala ti kọ́ lé ní orí tọ́nà bá ti ní pé kíní yọ ọ̀sẹ̀lẹ̀ sí ọ òun ni ó ṣe kíni òun ni ó kódà tí wọ́n bá gbà níyànjú ọlọ́run bọ́ wa kò sí wọn lẹ́nu ẹ̀dẹ̀rẹ̀ ṣùgbọ́n tọ́nà bá ti dáhùn sọ pé òun fẹ́ ṣe kínní ìfún ẹ látẹnu lágbájá mo fẹ́ ṣe kínní ìfún ẹ látọwọ́ lágbájá mo fẹ́ ṣe kínní ìfún ẹ láti ibi ìwà tí lágbájá ń hù mo fẹ́ dẹ́wọ̀ lẹ́wọ̀ láti ibi ohun tí lágbájá yẹn ń ṣe ẹ́ ó lè kẹ́ ẹgẹ ṣùgbọ́n tí ọlọ́run bọ̀ bá ti fi nǹkan kan kẹ́ látọwọ́ ẹnìkan kò sí ẹnìkan kan tó lè fa burú kankan kẹ́ àní sọ̀rọ̀ sálàmù sọ pé lámùyàdúrúkà ìlà bìṣe nǹkan dikọ́tàbọ̀ ọlọ́wọ́ àlẹ́ ẹ̀dìrí wọn ò lè fi nǹkan kan kàn án ní ìnira àbí láburú àbí níbàjẹ́ àyàfi ohun tí ọlọ́run bá fẹ́ kọ́ kàn án kọ́ni kátàbà òlọ́ àlẹ́ èyí tí ọlọ́run bá ti ṣe kíni tó ti kọ́lé ọ lórí òun nìkan ló kù àníbi wa ni rúfin àtìlẹ̀ ẹ̀kìlẹ̀ gègé tí wọ́n fi ń kọ̀ nǹkan wọ́n ti gbé e sókè báyìí dàjú mí sì pé ńgbà wọn kọ ohun tí wọn fẹ́ kọ tán pé ohun tí ó ṣẹlẹ̀ sí ọ rí ní dáadáa èyí tá a fi dìran òwúre tá a fi mọ̀ bó ṣe rí tá a fi ṣàfihàn rẹ iṣẹ́ rẹ bó ṣe ń lọ ńgbà tí wọn kọ gbogbo ẹ̀ tán wọn á gbé gègé rẹ sókè báyìí ló fi ní rúfin àtìlẹ ẹkìlẹ wọn ti gbé gègé sókè o ó wà ní wọjà fati sòhò kádà ẹnbi tákàdá tí wọn dẹ kọ sí ibẹ ẹ ti rí i ojú ibi tí wọ́n kọ́ sí gẹ́gẹ́ bí ká mú tàdáwà ń sìn ká fi kọ nǹkan síbi ojú ewé nígbà tá a fi wà ní tìdáyé nígbà yẹn tàdáwà là máa fi kọ nǹkan síbi ìwé àbá ti kọ́ báyìí lẹ́ẹ̀kẹ́ bó ṣe kọ́ náà ni ó mọ̀ gbẹ bí àwọn òwe drawing yẹn nígbà yẹn bó ṣe kọ́ báyìí ó mọ̀ gbẹ bó ṣe kọ́ báyìí ó mọ̀ gbẹ so bẹ́ẹ̀ gẹ́gẹ́ àfi tẹ́ bá yàwé yẹn ló ẹ̀tẹ́ni <laughs> Eh, so Allah subhanahu wa ta'ala ọba àlékè ọlá ó ti jẹ́ kó yé wa nínú àwọn àyàtà tó síwájú pété ẹni bá ti fara tì ní yóò nísìnyí a sì mọ̀ mú jáde kó níbi ìṣòro ànábì náà sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam pé òun tọ́lọ̀ ń bá ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ òun tọ́lọ̀ ń bá ní kò ní ṣẹlẹ̀ sí ọ kò tí ó fi kàn án gbogbo èyí tí ń kàn ọ lọ́wọ́ lẹ́nu kò sẹ́yìn ọlọ́run o ọtí ọlọ́run ni àbí ọtí ọlọ́run kò sẹ́yìn Allah ìhun tá Allah bá sì fẹ́ fún ọ ọ sàgbà ohun tí gbogbo èèyàn ń fẹ́ fún ọ ohun tí ọlọ́run ọba ọba sì fẹ́ fún ẹ ẹ̀mọ̀ ìyá mi ọ sàgbà ohun tí ọmọ ènìyàn fẹ́ fún ẹ o ètò ọlọ́run fẹ́ fún ẹ òun làgbà ètò ọlọ́run fẹ́ fún ẹ òun náà tún làgbà ohun tí àwọn èèyàn fẹ́ fún ẹ àbí Allah subhanahu wa ta'ala kó fẹ́ dáadáa pẹ̀lú wa kó kí a sọ̀kalẹ̀ sí èkúté rè subhanakallahumma wa atubu تعالى وبركاته